hmm my correct pipo na anoda one wen i see for social media na i carry e come o oh, lizzie ajori still dey on eh fola shade una know fola shade na eh lizzie ajori husband wife you understand dat one lady wen um dorcas dey build house for so make una come hear wetin lizzie ajori do tell am and wetin fola shade talk also no be bad, be small bad. boost they hear. o una go fear and una go shock welcome to boss corners tv today is your first time where you dey come across my channel May you not forget to hit on the subscribe button and the notification bell so that anytime when we dey bring gist dey come una go dey see and for those that dey go dey come make una why come so my people, as i did, so make una help me subscribe or oh, share this video leave your comment according to which fọláṣadé lálùyọ ọmọ kíkẹ lọmọ ogun apá òkun apá gbogbo ọmọ ẹ ogun lákàyè ọṣìn malẹ olómi lè fẹjẹwé oláṣọ lè fi mọkímọ bora á pa fọláṣadé sàríyù á pa gbogbo ọmọ ẹ á pa ṣẹpẹtẹrì á pa gbogbo ọmọ ẹ á pa buké bẹkà á pa gbogbo ọmọ ẹ. àṣàbẹ ò ní bá wọn ṣoríire wo lórí burúkú ọmọ ìwọ tó ń lórí tó ń ro ìwọ táyé ẹ ti bàjẹ́ ìwọ títí tiẹ̀ ti ta tó tún lo káyà mátá normal normal pọ̀nmọ́dé sweet pọ̀nmọ́sẹ̀ pẹtẹ́rì ó bí tà kù ó bí tà ó bí tà dànù ìwọ mo ṣì ń bọ̀ mí tí ìráyè tiẹ̀ you don do i get all your shows you don understand i i get you see say i no open i no open camera if i wan do show for you i go open camera but first of all introduction people wey send you àwọn náà máa forí kò orí burúkú máa bá Fọláṣadé Sàríyù ni tọmọtọmọ ẹ tó bá bí gba ọmọ ọmọ aráyè òní kíkú oríire orí burúkú abani ìwọ̀n bá gbé èmi ò rí bẹ́ẹ̀ di ẹ̀ kí ni kan jáde fún kọ́ bá tiẹ̀ jẹ́ ayé Fọláṣadé Sàríyù àbàjẹ́ láàárọ̀ àbàjẹ́ lọ́sàn-án àbàjẹ́ lálẹ́ ọkùnrin ni obìnrin tó fẹ́ ràn lọ́wọ́ wọn aṣọ orí burúkú tọmọtọmọ wọn ìdáhùn sa èmi kí ló kè kí ló kan rú àwa báyìí jẹ́jẹ́ lọmọ èkó i no dey look for trouble na jẹ́jẹ́jẹ́jẹ́ i una make una what people do you know why i on instagram if i no on instagram na this video dem know say if dem talk i go retaliate sure na this video eh, shepeteri wan cut give enusho make enusho post am against tomorrow that is the whole logic so that when enusho post am tomorrow people go take that one do my birthday we don pass baby ti ṣẹ́jú àṣàbẹ̀ orí burúkú ti bá ẹ gbogbo bẹ ṣe máa slim fit yẹn orí burúkú ti bá ẹ nù ṣó Fọláṣadé Sàríù orí burúkú bá ẹ orí burúkú bá ẹ tọmọtọmọ tó jáde lára ẹ wo lórí burúkú ọmọ olè onílara wáyé má ṣe rere o ò ṣe lọ fẹ́ single guy kí ló ń wá lọ́dọ̀ married man olórí burúkú ọmọ òfò ọmọ èpè ọmọ àdánù ọmọ tí gbogbo ayé wá ríjọ ṣépè fún ọmọ ẹ̀sìn ṣẹpẹtẹ́rì awáyé má yẹ ṣe rere tó ń lò yín ó fẹ́ bá ti ń jẹ́ ni if there is one mistake tí ṣẹpẹ eh, tí ẹsàbọ̀dù ṣe láyé ẹ̀ tóró wá fún mi during birthday mi ni ṣe lásìkò birthday yìí ẹni tí ń bá wọn fún gbére ní ṣòkòtò wèrè èèyàn kò kí n fọ kó tó máa fi ṣá ẹ eh, na me dey carry dem blow no be dem dey carry me blow now you don understand na me dey carry dem mount zion food mori yin you don understand ọlá wípé àwọn ò jáde fọlórí burúkú ẹnu ìṣó tán jàjà máa tọrọ bárà fún kó tó ra menstruation pad tán máa tọrọ bárà fún kó tó ya photo shoot àwọn ò jáde fún àbí ẹ̀yin tẹ̀ ń wò mí ọjọ́ òla ti jáde fẹ́nu sórí ọjọ́ òla ti tágẹ̀tì bẹ́ẹ̀ di olórí burúkú awáyé má ṣe rere ọmọ olè alápá má ṣiṣẹ́ àtòbò jẹun ọmọ ọ̀dọ́ ṣẹpẹtẹ́rì ṣẹpẹtẹ́rì olórí burúkú ẹni òfò ẹni èpè ẹni àdánù olóṣì òun ò wáyé tó darí àfi kó mélèé kó mú tọ̀hún kó máa wá information kiri olórí burúkú ọmọ information carrier ó wá information títí olórí burúkú orí ẹ̀gbó bí àkísà menstruation olóṣì onípálí st lucy èmi ò rí ibi tí wọ́n ti ń fi pálí ṣúgà ṣe bẹ́ẹ̀ dèrè olórí burúkú oní fake life aṣọ pangoloba engine ẹ̀yin awáyé má ṣeré group of company ẹnu ṣòlè ṣẹpẹtẹrì bàrà yìí ń dóyà abuké olè ó yá gbé sókè. ogun kill you. Mm -hmm ogun a ní Ògúngòkí Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọmọ Ògúngòkí là kí lọ́la children as you talk am like this ogun go Ògúngòkí Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọmọ Ọmọlálùdé Ògúngòkí lọ́la children you don't understand Ogun Ogun go go Ògúngòkí là Ogun go Ògúngòkí lọ Ṣẹ̀pẹ̀tẹ̀rì children Ogun go Ògúngòkí là abuké Ògúngòkí lọ abuké children shey you understand ogun go kill sepeteri ìwọ fúnra rẹ tó ń sọ̀rọ̀ ogun go kill you kill your children kill all the children wey wey your mama born kò jù na jẹ́jẹ́jẹ́ i dey i no dey pass my family i no dey look for trouble you no know say gist lover na olórí burúkú fellow na olórí burúkú awáyé má ṣe rere somebody <laughs> fellow ni wọ́n àwọn olórí burúkú ọmọ yìí wọn ò kí n rí sórí fọ́tò tí mo drop lánàá that photo wey i drop yesterday that photo Shekpeteri never sleep that is why Shekpeteri went to go and hire and borrow St. Louis sugar and cabin biscuit uh, cabin biscuit carton una no dey understand ta ló ń rẹ́rìn bẹ̀ yẹn who is laughing ẹ bá mi ṣe ẹ̀ṣọ́ yìí ogun go kill you ogun go kill Shekpeteri with Shekpeteri children ogun go kill all of una with una children ẹni bá ro kúrò mi ikú á jẹ́ titi ẹ̀ ẹni bá ro kúrò ọmọ mi ikú á jẹ́ titọ́ ọmọ onítọ̀hún ẹ̀yin olórí burúkú ọmọ that my photo yesterday olórí burúkú olórí gbígbẹ bí orí awó díndín ó ti ta lára ó ti pẹ́pẹ́ ẹ̀ ṣẹpẹtẹ́rì kí ló ti rì ọ̀la mo máa bẹ sí fún ẹ èmi ò léèyàn mi ò dẹ̀ tọrọ bára mi ò dẹ̀ jáso ń tonílé olóòkú mi ò fòkú ọmọ ọlọ́mọ tọrọ bára mi ò dẹ̀ ní kọ́mọ ọlọ́mọ bọ́ síta kó lóun ò ṣe DNA tí mo dẹ̀ mọ̀ pé gbogbo ayé máa bú ọmọ ọlọ́mọ mi ò ṣèkà fọ́mọ ọlọ́mọ o adeyẹyù because the person dey push you into destruction. Olori buruku ti tiẹ̀ me wey i get my business na you dem dey push but unfortunate bastard like you enuso enuso wey no get job enuso wey wey never learn work enuso wey never do better thing in all her miserable life eh wetin we go wetin dem dey do for enuso wetin sepeteri dey do for enuso asabe olórí burúkú awáyé má ṣe rere oníkọ̀ǹkọ̀ṣán lójú awáyé pòfo As I asabe when you talk say people dey push oh, me, eomi oh, me managing director oh, me with my status you say dem dey push me ẹnu iṣu awaye má ṣe rere unfortunate bastard wey carry another man four children come put for mr lawal neck because eh, na lizzie anjorin husband and una never bring dna till tomorrow who dey push unfortunate Enu show? eh who dey who dey push enusho who dey push ekpeteri wey go rent uh, eh, st louis sugar carton cabin biscuit carton who dey push ekpeteri unfortunate ekpeteri who dey push abuke abuke ó ti elevate ó ti bọ́ sórí ọ̀kadà ta nínú yín ló gbé abuké sórí ọ̀kadà ta ni nínú yín tó wá dàbí iṣu ewùrà ta nínú yín ọ̀rọ̀ ẹ̀rín kọ́ leléyìí wọ́n ṣe ṣóò fún wa ni a máa ṣe ṣóò kẹ́ ẹ ṣe ṣóò lọ́la máa ṣe ṣóò fún yín ẹsàbọọdù yẹn ni mò ń retí kí n wá analyse aṣọ òkè ẹlẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú price pẹ̀lú sóyìn ṣẹlẹ̀ ní gbọ́ èmi náà ní gbà ṣé o ti yẹ orí pé mo ti post fídíò ẹ kí n tó wá dẹ lóhùn so that kẹtù kí ẹnu ṣo lórí burúkú olè awáyé má ṣe rere bí ti pa wèrè kú kó tó kó tó slim fit fídíò kó tó lo post ẹ sí péèjì ẹ ká tètè jẹ́ káyé mọ̀ bẹ́ẹ̀ ṣe jọ ń ṣiṣẹ́ papọ̀ kò yé mò ń gbọ́ ó yá you no know. i no know. you know say the person wey dey back dey push you dey push you into destruction. Olori buruku na who push sepeteri to go rent carton i never see fake life wey be say person dey do eh, bóyá òkú ni sepeteri ṣe lọ rent carton who dey push ẹnu ṣo wey no born single child for man wey con carry am come and say she born four children till today una never present us uh, eh, dna who dey push ẹnu ṣo olórí burúkú ẹnu ìṣó wọ́n gé orí ìyá ẹ̀ lọ ni àwọn tó ṣépè fún ìyá ẹnu ìṣó tí wọ́n fi tìyẹ́ ẹ̀ kúrò létán gé orí ìyá ẹ̀ fẹ́wú àwọn náà náà ti ẹnu ìṣó táyé ẹ̀ ṣe bàjẹ́ báyìí olórí burúkú ẹnu ìṣó bàbá ẹ̀ yàgbẹ́ sára kú ni bàbá ẹ̀ fọ́gbẹ́ sára kú ìyẹn ẹnu ìṣó olórí burúkú awáyé má ṣe rere ó lè ọmọ see all of you watching me tonight no go marry married man and be fighting say the man na your husband na juju be that you be unfortunate person you be olori buruku when you go marry another.